وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون الله الله سبحانه وتعالى الله ọba tó jẹ́ pé òun náà ni ọba tí ó pa ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ tó dẹ̀ sí lọ́rùn ẹ̀lẹ́wà lórí láti máa dúpẹ́ fún Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ládẹ̀ ti máa jọ́sìn fún Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú ìmájú ọpẹ́ fún Ọlọ́run Ọba Ọlọ́run Ọba yìí bákan náà òun lọ́ba tí ó ṣe ìtì ìdúpẹ́ àti ẹ̀yìn síwájú níbi ìbánisọ̀rọ̀ báyìí Ọlọ́run Ọba yìí ṣe ní ọ̀nà kan nínú àwọn ọ̀nà tí a ó bá ẹ̀kọ́ ìsìláàmù mu nígbàtí a bá fẹ́ bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ torí kí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fúnra ẹ̀ ọba tí ó sọ al-Qur'anul Karim kalẹ̀ fún gbogbo al'umma yìí tó fi rán ànábì sallallahu alaihi wa alihi wasallam ìgbàtí ọlọ́run bá máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú al-Qur'anul Karim ọlọ́run bá bẹ̀rẹ̀ pẹ̀lú dídúpẹ́ àti yínyìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nínú suratu al-Fatiha bẹ́ẹ̀ ni anábi sallallahu alaihi wa alihi wa sallam náà gbogbo àkíbà tó náà bá ìdúpẹ́ fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ìlànà yìí ni àwa náà wá ń tẹ̀lé níbi gbogbo àwọn ìbánisọ̀rọ̀ wa ní ìbámu sí ìlànà tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó là fún wa àti ní ìbámu pẹ̀lú ìlànà nabi sallallahu alaihi wasallam ilé tí a ti sàlàyé yìí abẹ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kọmọ sára ìfẹ́ albarka sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó nílà padàdá nínú ìgbésí ayé nìkọ̀kan nílé ayé àti ní ọjọ́ gbé أن يبارك في أعماركم قال الله سبحانه وتعالى كما في البركة سي أن وجوهي قال الله سبحانه وتعالى كما في البركة كما سي أجوري آه، قال أجوك صلى الله سبحانه وتعالى وأسأله سبحانه وتعالى أن يجعلنا ممن إذا ممن يستمعون القول فيتبعون أحسنه

a sì jẹ́rìí pé anabi sallallahu alayhi wa alihi wa sallam ẹrú sí ọlọ́wọ́ bá òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní àlékún ìkẹ́ ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá kó má bá anabi sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà anabi sallallahu alayhi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alqiyama kókó ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ alhajr ọ̀rọ̀ nípa yíyan ara ẹni lódì a nínú Islam kí ni àwọn òfin Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala lórí alámàrí àti pé ojú wo ni Islam ló fi wo ọ̀rọ̀ alhajj yípo wo ni káṣe hajjúrù fún àwọn èèyàn ipò wo lélé ìwà nínú ẹ̀sìn àti àwọn ẹ̀kọ́ tí ó wà fún nǹkan yìí òun náà nǹkan tí a ń gbé tá ń gbé ẹ̀wò lọ nǹkan tí a ń bá lọ ní àlàyé nìyẹn a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé a ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wá eléyìí tó fi ń rinlẹ̀ wípé nínú àwọn iṣẹ́ tí ẹ̀sìn pèpè sí nínú àwọn iṣẹ́ tí ẹ̀sìn ní ìkàkún fún tẹ́sìn ní àkàkún fún òun náà ni kí a ma yan àwọn èèyàn lódì nítorí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala eléyìí báyìí nínú àwọn nǹkan tó ń ṣe àfihàn bí ìgbàgbọ́ wa ṣe rí pẹ̀lú ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ni èyí báyìí nínú àwọn kan tó ń ṣe àfihàn bí ìfẹ́ wa ṣe ní ìfẹ́ wa ṣe ní agbára bó ṣe gbópọn sí fún ọlọ́wọ́ba àti anábì sallallahu àwọn ẹni sáájú àwọn sọ̀hábà annabi sallallahu alaihi wa alihi wasallam àtàwọn tí wọ́n wá lẹ́yìn wọn àwọn ẹ̀rí tó wá lórí bí wọ́n ṣe ń bá wọn èèyàn lò lórí ọ̀rọ̀ hajjiru ká dẹ́yẹ sí àwọn èèyàn kan kí a yàn àwọn èèyàn kan lódì kí a pa àwọn èèyàn kan tì nítorí ẹ̀sìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ilé báyìí ni àwọn ẹ̀rí tí a ń bá lọ lórí ẹ̀ na'am eléyìí tí amúwágbẹ̀yìn ní ìjókòó tí a ṣe gbẹ̀yìn هنا ني أرطوا لطدو أبو الدرداء رضي الله عنه نقبتي أوري ìyẹ̀gẹ̀rẹ̀ lọ́dọ̀ Muawiya sáàdẹ̀ parí ọ̀rọ̀ náà pẹ̀lú ọ̀rọ̀ Ibn Abdilbar rahimahullahu ta'ala ati a tẹ̀síwájú ni inshallah al-karim pẹ̀lú afaru ilé tí ó wá látọ̀dọ̀ abdullahi ibn masaudi radiyallahu an ilé tí al-imam ahmed rahimahullahu ta'ala fagba wa nínú musnadu wọn ní kitabu zuhud wani حدثنا سفيان حدثنا عبد الرحمن ابن حميد سمعه من شيخ من بني عبد من بني من بني عبس وني أبصر عبد الله رضي الله عنه رجلا يضحك في جنازة فقال تضحك في جنازة لا أكلمك أبدا وني عبد الله بن مسعود رضي الله عنه أوريو أوريو كونيكا yadhaku fi janazatin tó ń rẹ́rin níbi tí wọ́n ti ń sin òkú níbi tí wọ́n ti ń palẹ̀ òkú mọ́ ọkùnrin yìí rẹ́rin bẹ́ faqal abdullahi ibn mas'ud wá sọ wípé tadhaku fi janaza ó ń rẹ́rin níbi tá ti ń sìnkú ó ń rẹ́rin níbi tá ti la ukallimuka abada pẹ̀lú nǹkan tó ṣe yìí mi ò ní bá ọ sọ̀rọ̀ máláyé ma ń yà olódì láíláí ni lórí nǹkan tó ṣe yìí bákanáà ó wá nínú as-sahihan sahihu afáwa alimamul bukhari àti titi muslim an abdullahi ibn buraida hadith tagba alátọ̀dọ̀ abdullahi ọmọ buraida قال عبد الله بن بريدة صيبي رأى عبد الله ابن المغفل رضي الله عنه رجلا من أصحابه عبد الله يوم مغفل أوري أكوني كانين وينياري رأى رجلا من أصحابه أوري أكوني كانين وينياري يخذف يخذف فقال له لا تخذف Abdullahi ibn Mughafaru ní ó rí ọkùnrin kan náà àwọn èèyàn rẹ̀ tó ń fi òkúta kékeré ṣeré ó ń ta òkúta kékeré pẹ̀lú ọmọ níka ó fi ń ṣeré Abdullahi ibn Mughafaru wá sọ fún wípé la takhdhif wọ́n fi òkúta kékeré ṣeré mọ́ fa inna Rasulullahi sallallahu alaihi wasallam kana yakra'u aw qala yanha 'anil khadhf Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala a máa kọ̀ fún wa a máa kọ̀ a máa pé máa fi òkúta kékeré ṣeré a máa ju òkúta kékeré kọ ma fọwọ́ ta òkúta kékeré kó máa fi jù sókè fa innahu la yusadu bihi as-sayd nítorí pé nǹkan yíre a ò lè fi pa a o fi pa ẹran kò ń ṣe nǹkan tí ó wúlò láti fi pa ẹran ní ọdẹ bẹ́ẹ̀ ni nǹkan yóò wúlò fún pé kí a fi pa ọ̀tá bẹ́ẹ̀ ni kò ṣe fi dá ọgbẹ́ sọ ọ̀tá lára walakinnahu yaksiru sinna wa yaqfa'u al-'ayn ṣùgbọ́n nǹkan yìí kò sí nǹkankan tó lè ṣe ju pé kó yọ́yàn léyín lọ kó káyàn léyín àbí kó fọ́yàn lójú òkúta kékeré tó ń lẹ̀ yìí tó fi ń ṣeré yìí kò lè pa ẹran tábà sọ pé bóyá nítorí pọ́ fẹ́ fi pa ẹran ni bẹ́ẹ̀ ni kò lè pa ọ̀tá kò dẹ̀ lè dá ọgbẹ́ kò dẹ̀ lè dá ọgbẹ́ sọ́ta lára tápé nítorí ẹ̀ ló fi ń ṣe nǹkan yìí nǹkan tó lè ṣe náà ni lẹ́yìn tí Abdullahi ibn al-Mughaffal tó ti kọ̀ fún ẹni yìí tó dẹ̀ mú hadith wá látọ́dà Nabi sallallahu alaihi wasallam láti sàlàyé à nǹkan yìí fún ẹni yìí lẹ́yìn rẹ̀ ó tún wá padà rí ọkùnrin yìí tó tún fi òkúta kékeré ìṣeré náà faqala Abdullahi ibn al-Mughaffal wá sọ fún wípé أخبرك أن الرسول صلى الله عليه وسلم كان يكره أو ينهى عن الخذف mo ń fún ẹ nírò wípé òjíṣẹ́ ọlọ́run bá kíkàtà ọlọ́run bá kọ́ ma bá ó ma ń kọ̀ fún wa nípa ká ma fi òkú kéèkéé ṣeré ká ma lẹ òkú kéèkéé ṣeré summa araka takhdhif summa araka takhdhifu lẹ́yìn náà mo tún wá rí ọ wípé lẹ́yìn tí mo fún ọ lẹ́rí tí mo sàlàyé pé ànábì kọ nǹkan yìí fún wa mo tún wá rí pò tún fi nǹkan yẹn ṣeré náà la ukallimuka kalimata kaza wa kaza la ukallimuka kalimatan kadha wa kadha mi ò ní bá ọ sọ̀rọ̀ mọ́ láyé mi ò ní bá ọ sọ̀rọ̀ mọ́ eléyìí ni gbólóhùn tí alìmọ́ muslim fi gbé jáde nínú sahihu wọn alìmọ́ bukhari náà gba ẹgbàwà hadithu yìí ṣùgbọ́n gbólóhùn táwọn fi ni nínú súnánù tí wọn náà àwọn náà gba irú ẹgbàwá yìí wá ẹnu yàtọ̀ tó wà ń bí ẹgbàwá tí wọ́n ní pé àwọn sọ pé wallahi la ukallimuka abada wọ́n ní kan tí Abdullahi ibn Mughaffal sọ fún ọkùnrin ni pé wallahi mo Al-Imam Ahmad náà gbé jáde àwọn náà gbà wá nínú Musnad wọn bẹ́ẹ̀ ni Abu Dawud àwọn náà gbà wá ní ṣókí nínú tírà wọn bẹ́ẹ̀ ni Al-Imam Muslim rahimahullahu ta'ala wọ́n gba ìgbà wá kan wá bákan náà Ibn Majah àwọn náà gbà wá látọ̀dọ̀ Sa'id ibn Jubair anna qariban li Abdullah ibn Mughaffal pé ẹni tó jẹ́ alásùnmọ́ abdullahi ibn mughaffal kan radiyallahu anhu khadafa faqal khadafa khadafa ó ń fi okò kékeré ṣeré ó ń lẹ okò kékeré ṣeré qala fanaha sa'id ibn jubair wá ní abdullahi ibn mughaffal wá kọ̀ fún wíkọ́ mọ́ ṣe nǹkan yìí má وقال إن رسول الله صلى الله عليه وسلم نهى عن الخذف ó wá sàlàyé fún pé dájájú òjíṣẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó kọ̀ fún wa ká má fi òkúta kékeré ṣeré wa qala innaha la tasidu saydan wala tantawi aduwan walakinnaha taksiru sinna wa taqfa'u al-'ayn ó lànà bí sallallahu alaihi wasallam sọ láti fi ṣọdẹ bẹ́ẹ̀ ni kò lè pa ọ̀tá walakinnaha takfiru sinna wa taqfa'u al-'ayn ṣùgbọ́n ó lè kányàn léyìn tàbí kó fọ́yàn lójú yóò kó palára báyàn ni qala fa'ada faqala lẹ́yìn rẹ̀ ọkùnrin bá tún ṣe nǹkan yìí Abdullahi ibn al-Mughaffar wá sọ wípé uhadithuka anna Rasulullahi sallallahu alaihi wasallam naha mo ń fún ẹ ní hadith wípé anábi sallallahu alaihi wasallam kọ̀ fún wa ká máa ṣe nǹkan yìí summa takhrifu lẹ́yìn náà ó tún fi nǹkan yìí ṣeré náà ó tún lẹ́ẹ̀kọ́ kékeré ṣeré ó tún lẹ́ẹ̀kọ́ kékeré ṣeré lẹ́yìn náà la ukallimuka abada ó ní láyé ìní bá sọ̀rọ̀ má eré ìgbólóhùn tí alimọ́ muslim fi gbà wá nínú ẹgbà wa ibn Abdullahi ibn Mughaffal jókòó sí ẹgbẹ́ ọmọ ọmọ ìyá rẹ̀ kan ẹni yìí wá ń fòkò kékeré ṣeré fanaha Abdullahi ibn Mughaffal wá kọ̀ fún wa dhakara tamam al-hadith gbogbo bí alimá muslim ṣe gbà wá bẹ́ẹ̀ ni ibn Majah làwọn náà ṣe gbà wá ní pípé a bẹ́ẹ̀ làwọn náà ṣe gbàwá eléyìí báyìí rẹ̀ nínú àwọn ẹgbàwá ni tó fi hàn wá wípé àwọn salaf tó bá rí ìyànká tó bá ń tako súnnà nabi sallallahu alaihi wa sallam tó bá rí ìyànká tó ń yapa sí súnnà nabi sallallahu alaihi wa wọ́n máa bárò èèyàn báyìí ṣọ̀tá nítorí pé ó ń yapa súnà annabi sallallahu alaihi wa sallam wọ́n á dẹ̀ fi hajjiru wọ́n fi bá lò wọ́n fi hajjiru bárò èèyàn báyìí lò kódà wọ́n máa ń débi wípé wọ́n lè má lọ síbi jànáza ẹniyàn ẹgẹ́ bí ẹgbà wá sí àfáwà àdárìmì Abu Sa'id àdárìmì táwọn gbà wá nínú súnánù wọn wọ́n ni ra'aytu fil masjidi fata ra'aytu fil masjidi fatan yakhdhifu olóhun rí inú masalasi ọ̀dọ́mọkùnrin ka tó ń fi okò kékeré ṣeré faqala lahu shaykhun bàbá àgbàlagbà kan wá sọ fún pé la wọ́n fòkò kékeré ṣeré máa fàyín ní sẹ́mẹ́ ìṣọ́ Rasulullahi sallallahu alaihi wasallam yanha anil khadh ó ní torí pé mo gbọ́ tí Ànábì sallallahu alaihi wasallam kọ̀ fún wa nípa ká má fòkò kékeré ṣeré faghafala al-fata fadhanna anna shaykha lam yafqan lahu fakhadhafa faqala lahu shaykh ọmọdé ọmọdé ọ̀dọ́mọdékùnrin yìí ó wá ròyìn pé bàbá àgbàlagbà tó kọ̀ fún òun yìí báyá bàbá yẹn ti gbàgbéra kò tí ẹ̀rí òun mọ́ ó bá tún bẹ̀rẹ̀ sí máa fòkò ìṣeré lẹ́yìn ìgbà díẹ̀ tí ó ti kóra dúó ó wá rò kí bàbá àgbàlagbà yẹn ti ó ti gbójú kúrò lọ́dọ̀ òun ó ti ẹ̀mí rẹ̀ ti kúrò lọ́dọ̀ òun bó ṣe bẹ̀rẹ̀ tó سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن الخذف mo fún ẹ ní ẹ̀rí pé anábì sallallahu alaihi wasallam kọ̀ fún wa ká máa fòkò kéèkéé ṣeré summa takhzifu lẹ́yìn náà ó tó wá ń ṣe ó tún fòkò kéèkéé ṣeré wallahi la ashhadu laka janazatan wala a'uduka fi maradin wala ukallimuka abada ó ní mo fọ́lọ́wọ́ bá búra la ashhadu laka janazatan tó bá kú mi ò ní wá síbi òkú rẹ̀ ibi janaza wàlá àìúdùkà fi márọ̀dìn bó bá dẹ̀ sàárẹ̀ mi níwá bẹ̀ ó pẹ̀lú ka tó ń ṣe wàlá ukallimuka abada bẹ́ẹ̀ ni sì ní bá ọ̀sọ̀rọ̀ máláyé eré túmọ̀ sí pé tọ́bá àwọn sálàfil umma tọ́bá rí pé yẹn takò súnna anábi sallallahu alaihi wasallam ibi tí súnna pàtàkì lọ́dọ̀ wọn dé tabaríyàn tó ń takò súnnà nẹ́bí tabaríyàn tó ń yapa sí súnnà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n máa ń ti torí èyàn rú ẹni bẹ́ẹ̀ lódì tí wọ́n ní débi jànáza rẹ̀ tí wọ́n ò dẹ̀ ní lọ bẹ̀rù èyàn bẹ́ẹ̀ wò tó bá ń sàárẹ̀ tí wọ́n ò dẹ̀ ní bárú èyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ má eléyìí báyìí nínú àwọn líle kókó wọn níbi ìgbà súnà nẹ́bí sallallahu alaihi wasallam òun ló sún wọn débẹ̀ wọn ò kí ń fi súnà nẹ́bí sallallahu alaihi wasallam ṣeré wọn ò dẹ̀ kí ń gbà kéèyàn fọwọ́ gbá súnà nẹ́bí sallallahu alaihi wasallam sẹ́gbẹ̀ níwájú wọn àfi kẹ́niyẹ di ẹni tí yóò yẹpẹrẹ níwájú wọn àfi kẹ́niyẹ di ẹni tí wọ́n mọ̀ yẹ̀ lódì torípẹ́ni yìí náà rèé òun náà ní àkàkún fún sallallahu alaihi naam eléyìí báyìí òun ni nǹkan tí a rí nínú sí sí àwọn salaful umma pé báyé ma ń ṣe nìyẹn bákan náà fáwa ad-Darimi wọ́n gba ẹgbà wa asáàrù kan látọ̀rọ̀ Qatada ó ní haddasa ibn Sirin rajulan haddasa ibn Sirin rajulan Muhammad bin Sirin ó bá ẹnìkan sọ̀rọ̀ bí hadithin alìnàbí sallallahu alaihi wasallam ó fi hadith wà nábi kan bá sọ̀rọ̀ faqala rajulun ọkùnrin wá sọ pé ọkùnrin kan wá sọ pé qala fulanun kaza wa kaza ọkùnrin tí abdullahi ibn eh, muhammad ibn sirin ń bá sọ̀rọ̀ pẹ̀lú hadith annabi nígbà tí sẹ́mọ̀ báwọn yóò ṣe máa fún wa ní hadith lónìí táwọn náà mọ́ sọ pé ẹbẹ̀ sheikh yẹn sọ báyìí lẹ́yìn tó ti fún wa ní hadith tán pé tánàbí sọ rẹ̀ àwọn àtúmọ̀ lẹ́nìkan àwọn àtúmọ̀ mọ́ sọ pé ẹnìkan sọ pé ẹni náà ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn nígbàtí Abdullah Muhammad ibn Sirin tó fún ní فقال ابن سيرين ابن سيرين wá sọ pé أحدثك عن النبي صلى الله عليه وسلم èmi ń bọ́ sọ̀rọ̀ pẹ̀lú àdíta nabi sallallahu alaihi wasallam وتقول قال فلان وفلان كذا وكذا ó wá sọ pé lágbájá àti lágbájá sọ báyìí wọ́n sọ báyìí لا أكلمك أبدا pẹ̀lú nǹkan tó ṣe yìí láyé yìí níbọ̀ sọ̀rọ̀ mọ́ pẹ̀lú nǹkan tó ṣe yìí láyé láyé yìí tó bọ̀ sọ̀rọ̀ mọ́ ẹ wo bí àwọn salaful umma bí wọ́n ṣe ń bá wọn èèyàn lò nígbàtà bá rí wípé wọn ka súnà nẹ́bí sallallahu alaihi wasallam kún irú àwọn nǹkan yìí rẹ̀ láwọn nǹkan tó yẹ sí pé téèyàn bá ń lò nírú àwùjọ yìí àwọn èèyàn ó dẹ̀ sọ̀rọ̀ dáláṣe jù àwọn tí ó dẹ̀ mọ́ pé àwọn èèyàn láláṣe jù àwọn tó tó fẹ́ rojú ọ̀nà sàlàfíyà àwọn tí a ń pè ní sálàfù gan àwọn làwọn wọ̀nyí tá ń ka ọ̀rọ̀ wọn fún wa yìí bọ́n ṣe ń bá wọ̀nyàn lò rẹ̀ bó wẹ́ kó wọn náà ṣe ma bá wọ̀nyàn lò ní ẹ sọ bá ara wọ̀nyàn tí wọ́n gbìyànjú àti lo àwọn nǹkan tí wọ́n kà yìí wọ́n wà máa rí wọn láláṣe jù wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa ṣèbàjẹ́ wọn láwùjọ wọ́n jẹ́ káwọn èèyàn máa rí wọn nírí wípáwọn ilé ìtí ń tayọ àlà nínú súnnà àwọn ilé tí ń sàṣe jù bíbá pé nǹkan tí wọ́n ń ṣe yẹn bíbá pé nǹkan tó yẹ pé ó yapa sójú ọ̀nà àwọn sálàfù ni alimamu nawawi ìgbà tó ń sọ̀rọ̀ nípa hadithu abdullahi ibn mughaffal radiyallahu anhu ìgbà tó ń sọ̀rọ̀ nípa hadithu yẹn wọ́n ní fi hijranu ahlil bida'i wal nínú hadithu nínú atharu tí wọ́n gbà wá látọ̀dọ̀ Abdullahi ibn Mughaffal yìí yíyan àwọn oníbídá àtàwọn pòkí ní òdì ó wà ń bẹ̀ hijranu ahlil bidai wal fusuq ó wà nínú atharu yẹn wa munabizi sunna àwọn tí ń takò sunna káyàn wọn lódì a nínú atharu yẹn ma'al tó sì nímọ̀ nípa pé sunna ní ẹ̀rí pé ìgbà tí wọ́n fi ìmọ̀rin lẹ̀ fún wọn tán pé ànábì sọ nǹkan báyìí tó tó wá ṣe nǹkan tó yapa sí ìgbà ẹ̀nà bẹ̀rẹ̀ sí mọ̀ èèyàn wọn lódì ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tá a bá ti mọ̀ yí pé wọ́n ti fi ìmọ̀rin lẹ̀ fún lórí nǹkan kan pé nǹkan a lè yan irú ẹni وأنه يجوز هجرانه وأنه يجوز هجرانه دائما الإمام النووي ní àti pé ó tọ́ ká máa yanrú èyàn báyìí lódì lọ gbére wa annahu yajuzu hijranuhu da'iman ó tọ́ ká máa yanrú èyàn báyìí lọ lódì gbére wa anna an-nahya 'anil hijrani fawqa thalathati ayyam al-imam an-nawawi àwọn ẹ̀rí tó wá tó ń kọ̀ fún wa pé ká máa yẹra wa lódì kọjọ ọjọ́ mẹ́ta innama huwa fi man hajara li hadhi nafsihi wa ma'ayishi dunya àwọn eléyìí wá nípa ẹni tí bá ń yà àwọn èèyàn lódì nítorí àǹfààní ara tiẹ̀ àǹfààní ara tiẹ̀ tí èdè torí tẹ̀sìn wa ma'ayishi dunya àti nítorí àwọn sẹ̀mí ayé ló fi ń yà èèyàn lódì òun ni ọgbọ̀rọ̀ kọjọ ọjọ́ mẹ́ta wa amma alul bidai wa nahwuhum ṣùgbọ́n wọn ní bídá àtàwọn tó jọ wọn fahijranuhum da'iman wa hadha alhadith mimma yu'ayyiduhu ma'na dhahirin lahu ka hadithi ka'b wọ́n ní hadithi tó wọ́n ní àwọn tó bá tó jọ wọn náà a mọ̀rin wọn lórí lọ́gbére ni hadithi yóò àti hadithi ka'b ó tọ́ka sí so ilé ibá ní ọ̀rọ̀ alimamu nawawi rahimahullahu ta'ala ibẹ̀ náà ni a dùn sí lálẹ́